وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله وقد تطرقت الخطبة قد تطرقت الخطبة إلى الكلام حول العدل وعرفنا يعني العدل وذكرت أنواع العدل وإن شاء الله اليوم نواصل في ذكر بعض من أنواع العدل هناك العدل مع الغير وذلك أن يظهر الإنسان العدل بصورة عامة في احترام حقوق الناس وتنفيذ الأهد المبرمة بين الناس وقد حدد الرسول صلى الله عليه وسلم هذا العدل وجعله من أحق حقوق الإنسانية التي يجب على الإنسان مراعتها وهي حق ولعرض وكرامة الإنسان كما قال النبي صلى الله عليه وسلم المسلم على المسلم حرام دمه وعرضه وماله ومن ضمن أنواع العدل العدالة عند الحاكم أو الحكام وهذا يظهر يظهر أن في البحث عن حقوق الضائعة وأن يعطيها الحاكم أهلها وأن تأخذ من الظالم ويعطى المظلوم حقه كما هو ظاهر في حياته سبحانه وتعالى وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وهناك حديث يعني رواه سلمة يعني سلمة أم سلمة روته أم سلمة رضي الله عنها زوج النبي قالت سمع رسول الله صلى الله عليه وسلم صوت خصومة بباب حجرته فخرج إليهم فقال إنما أنا بشر و إن إنما يأتيني الخصم فلعل بعضكم أن يكون أبلغ من بعض فأحسب أنه صدق فأخذ له بذلك فمن قضيت له بحق مسلم فإنما هي قطعة من النار فليأخذها أو فليتركها وهذا الحديث يشير إلى أنه يجب على الحاكم أن يكون عدلا في يعني حكمه لأن يعني الله سبحانه وتعالى أمر به أداق فهو الله وبا أترى كالله وتيجار فهو أزواج ونبوى محمد صلى الله عليه وآله وسلم ورنقبا الشيء دوبا دوبا ناني خطبة لولي رẹ̀ láti ìjẹlógún ní òní ọ̀rọ̀ nípa àwọn ọ̀nà oríṣiríṣi àwọn ẹ̀yà tí dọ́gbadọ́gba tó ti máa ń wáyé tí yàn sì gbọdọ̀ máa mójútó àkọ́kọ́ ni pé kíyàn ò ní dọ́gbadọ́gba pẹ̀lú ọmọlàkejì yàn tàbá rántí a ṣàlàyé wa òun ni ká mọ́ ṣẹbọ pẹ̀lú rẹ̀ ní gbogbo ọ̀nà tí ẹbọ máa ń gbà ni iṣẹ́ dọ́gbadọ́gba pẹ̀lú ọmọlàkejì so lè ìbẹ̀rẹ̀ látara pé kí ni gbogbo tí bá ń jẹ́ ẹ̀dá ọmọ ènìyàn láyé èèyàn gbọdọ̀ dúndú pé ń sàbòsí fún ọ ẹni tí a bá ń ṣe pé gbogbo ẹni tí bá ń bá ṣe láyé rẹ̀ yóò mọ̀ ni kò ní retí fún fẹ́ sàbòsí fún yàn wọ́n jẹ́ mùsùlùmí ni kìí táwọn ń sọ yìí ọmọ hàn níbi àwọn ààyè oríṣiríṣi lọ́gbàdọ́gbà máa hàn níbi ọmọlúwàbí èèyàn ìyẹn lè ṣàbòsí fún ọmọlúwàbí èèyàn gbà mí tí lọ́lọ́ ìmọ̀rún kó bóyá kí wọ́n gbowó lọ́wọ́ yàn àbí kí wọ́n gba dúkìá yàn kí wọ́n mọ́dá padà mọ́ nìkan ní jágun ní jẹ́ àìṣẹ́ lọ́gbàdọ́gbà ìyẹn lè mọ́ ṣe lọ́gbàdọ́gbà lérí ọmọlúwàbí èèyàn nígbà mí bí alápèjúwe wọ́n bí ọ pé lágbájá sọ mọ́ ò ìlàbí ṣe ń wo ohun àpò ṣe ń wo bó ẹ̀yọ́ ní ìsìnà bí ṣe ń kojú ohun ìrọ̀ yọ́ mọ́ parọ́ èyàn lè wà nínú ẹ̀kọ́ mọ́ parọ́ so èyàn ṣe àdì pẹ̀lú ẹni ọ̀rọ̀ ẹniyàn ni ẹniyàn súnmọ́ yàn ni kọ́dọ̀ ọlọ́wọ́ bá súnà Al-Qur'an kí ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa so ìyàtẹ́ bá ń jà yẹn ẹmọ́jì kó yọ dọ́gbadọ́gba kalẹ̀ láàrin ẹ̀yìn àtẹ̀ntẹ̀ bá ń jà dọ́gbadọ́gba tí ń sọ yìí kamọ́ sí gbọ́yé tẹ́lẹ́lómi tẹ́ bá ti ń sọ̀rọ̀ ibi tí ó sá dalò wọ́n sáma wájú sáà rọra rẹ̀ má lẹ́tọ̀ nísìn tó ẹ mọ́ sọ̀rọ̀ súfì ẹni sọ dáadáa wọn a lè a ní máa sọ dáadáa rẹ̀ wọ́n fẹ́ sọ fún yẹn pé kódà ó tún wá ní àfikí wá sọ dáadáa rẹ̀ náà ó ti kódà mú báwọn èèyàn náà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá jó ń bídá ìyẹn sọ dáadáa rẹ̀ síta pàtàkì jùlọ lásìkò tí wọ́n bá ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tẹ́ bá ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ sọ dáadáa rẹ̀ so léyìí tí wọ́n gbọ́dọ̀ gbọ́ yínú so lápẹjú nísìn èèyàn lé àwọn ẹ̀kọ́ níbi pé ẹ má ṣe ẹ̀sìn tí ẹ̀sìn ẹbọ mọ́ tó àmọ́ ni àmọ́ àwọn ẹlẹ́bọn ẹ̀nà wọn máa ń dá sí nǹkan báyìí o èyàn ti dá fìtínà lẹ́fẹ̀ẹ́ ní tíyàn tó ń bá sọ̀rọ̀ so lè ní tí àwọn afápá kí sí pé almuwazana náà ni pé èyàn gbọdọ̀ jẹ́ tí ó ṣe dọ́gbadọ́gba láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí yàn ṣọ́ ìwọ rẹ̀ yàn mọ́ ìjẹpẹrẹ rẹ̀ tí ẹ bá yẹpẹrẹ ọmọ èèyàn èèyàn ṣàbùsí fún un bóyá lè sí ọbẹ̀ kí ọ wọn náà sí mọ̀ pé ó sì rí pọ́bẹ̀ kí ọ ó sì kan lábùkù ó ṣàbùsí fọ́mọ lóàjò rẹ̀ nù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni àpọ́nlé tó ẹkọ́ mi ènìyàn ní anábì sallallahu alaihi wasallam ó jú pé wánú hadith Abu Hurairah ó ní al-muslimu ala al-muslimi haram parawa wà ìrùgbọ̀hù ọmọlúàbíwa agbọ̀dọ̀ bá jẹ́ bákaná wa máàlùhù dúkìá wa agbọ́dọ̀ jẹ́ láàrin ara wa agbọ́dọ̀ sàkòsí rárá fúnra wa níbẹ̀ ọ̀nà kejì nínú àwọn ọ̀nà tí a máa fi ń ṣe dọ́gbadọ́gba òun náà ni dọ́gbadọ́gba fún ẹni tó bá ń jẹ́ aláṣẹ aláṣẹ alhakim bóyá ni ẹ jẹ́ gọ́vùnà ni ó jẹ́ pírẹsidẹ́ntì ni gbogbo tí ẹ máa ń jẹ́ aláṣẹ lélẹ́rí àbíyàn jẹ́ adájọ́ anábì sallallahu

ẹni tí ń ṣe ìjọba àtàwọn tẹ́ ń jẹ́ àwọn adájọ́ ipò kan tó ṣe pé wọ́n fàyà láàrin ara wọn ni adájọ́ bí ipò ìjọba náà lòun náà wà ẹ̀rí tó máa ń níbi government tó máa ń ka àwọn kìnnì tó máa ń ka wọ́n ka wọ́n ka àwọn kìnnì kan wọ́n ka so n tó sáà máa ń kà ní pé wọ́n ó jẹ kó yé pé àwọn adájọ́ àwọn so torí ẹ̀yà kaná làwọn náà tó le gan níbi ìjọba yíṣe so ọlọ́wọ́n bá wá dájú ọ̀rọ̀ kan wá ipe tẹ bá fẹ́ dájọ́ bẹ́yìnà náà láàrin àwọn ènìyàn an tahkumu bil'adl ẹ ma fi dọ́gbadọ́gba ẹ ma fi dájọ́ láàrin àwọn ènìyàn irú eléyìí ó ṣẹlẹ̀ sí anábì sallallahu alaihi wasallam anábì ṣe olórí ṣadájọ́ gbogbo ẹ̀lá anábì ṣe anábì sallallahu alaihi wasallam Ummu Salama radiyallahu anha ó ní kan ni anábì sallallahu alaihi wasallam ó ń gbọ́ kan já lẹ́yìn ilé rẹ̀ bàtà náà bí wá jáde ànábí wá bá ń sọ̀rọ̀ pé kí ló dé ilé ìṣàlàyé ilé iná ṣàlàyé tí ẹ̀ ilé iná ṣàlàyé tí ẹ̀ a ànábí wá dájọ́ fún wọn pé a ó ṣe dá a ìwọ ni ọláre ọlẹ́bì bàtà náà bí wá dájọ́ ẹ̀ tán ànábí wá ń sọ fún wọn pé ẹ̀yin èèyàn innama ana basharun èèyàn lèmi náà ó wà innahu ya'tiyani al-khasf ẹ̀kà kó ìjà wá bí mi ní o ó sì bá yẹn parí rẹ̀ wàlàálà báyìdùkún àyẹ̀kúnà abúlọ́gùnmí báyìd ó lè wá ṣíṣe kó ṣe pẹ́nu ẹnìkan dùn jẹ́ nìkan lọ bẹ́ẹ̀ sí rújọ́ kalẹ̀ yìí tí mi wà rò pé fàṣíbò annáwó alhaq tí wà rò pó dùdó ní sọ tí wà dájọ́ fún pé wọ̀lọ láre bóyá ẹni tó sì láre òun náà lọ gbà wọn so náà ni ṣe rí àwọn èèyàn ọlọ́wọ́n bá sí ẹlòmí ọlọ́wọ́n bá fún ní bẹ̀rọ ọlọ́wọ́n bá mo ti rẹ́nìkan tó ṣe pé ọlọ́lẹ̀ ṣe interview nílé iṣẹ́ kan gbàtán ṣe interview wọ́n wá rí pé àwọn méjì ni wọ́n gbàtán wá ṣe exam tán ẹni tó wá nílé iṣẹ́ wọ́n sọ fún wọn pé ah ẹni yìí ẹni tí ó jáde lẹ́ẹ̀kan ó sì pàṣì jù ọ lọ àmọ́ wọn ni mo like ni mo fẹ́ gbà ẹni ó sọ wọn pé ah mọ́ gbà tó wáyé pé má tó pé pásì eh, exam yìí lọ bẹ́ lò fún wa o àmọ́gbà mi mọ́ ẹni o ṣẹwọ́ bí tí ẹlòmí bẹ̀rọ ọlọ́wọ́ bá dé so ẹniyẹ sì fún ẹniyẹ nímọ̀ràn pé kó gba kó gba ẹniyẹ so bí yẹn ṣe mọ̀ rírò tẹ́tọ̀ ẹlẹ́tọ̀ bá wà lọ́wọ́ yẹn tí yẹn bá mọ̀ pé ìlẹ́tọ̀ sí kíní yìí kí yẹn dá padà so anabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́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 العدل بين الأسرة وهذا يتمثل من الزوج إلى زوجاته وهذا العدل واجب وتركه حرام كما هو ظاهر في قوله تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع وإن خفتم أن لا تعدلوا فواحدة وأخرج الإمام البخاري عليه رحمة الله في حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كانت له امرأتان فمال إلى أحدهما جاء يوم القيامة وأحد شقيه ساقط إنما يجب على من كان عنده زوجات أن يعدل بينهن نسأل الله سبحانه وتعالى أن يوفقنا إلى ما في الخير والسعادة أدعو قفو الله وبا أطرع كلام وتيغي فن أسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀ kó fi kẹ́ ìkò ìkárí wọn ọ̀rọ̀ nípa ìṣẹ́dọ́gbàdọ́gbà náà ni kútùbà ń lọ lọ́wọ́ lérí rẹ̀ nínú dọ́gbàdọ́gbà tí ó tún yẹ kí á tún mójútó òun náà ni ẹni tí ó bá ní ìyàwó ìyàwó kan ni ẹ̀rí pé lẹ́ẹ̀kan ẹnu mi ti kan bí yẹn torí tó sọ pé kíyàn ṣe dọ́gbadọ́gba pẹ̀lú ọmọ làkejì yàn ó túmọ̀ sí pé pẹ̀lú ìyàwó yàn gan yàn gbọdọ̀ ṣe dọ́gbadọ́gba pẹ̀lú rẹ̀ ẹlòmí àbùsí tí ń ṣe fún obìnrin kìí ṣe kékeré ẹyọ kan náà ló ní sùlẹ́yìn náà tún wá ní yóò tún wá mọ́ wá bàjà pí kò jẹ́ kóhun sùn ti hùn so gbogbo àwọn ẹ̀tọ́ tó mọ́ ọmọ pẹ́ kóhun ṣe kò ní ṣe yóò sì mọ́ dún níbi wò pé òkú níbi tọ́ lọ kódà mọ́ rẹ́ lómi ó lẹ́yìn ọmọ méjì báyìí tàṣẹ ìtọ́nà ọwá yẹ ìsúmọ́ lọ́wọ́ tí ń bú ló fẹ́ lọ ó ní yóò fásitì sókè bí alù súnnà ń gbà wọn ó sì dẹ́ fá àwọn fámílì ìyàwó náà rò pé ní súnnà ni ó sì fẹ́ yàwó tó bímọ kejì mẹ́kẹta ó sì ya ìṣù kalẹ̀ pé é òtítọ́nà nù tó wọ́n mọ̀ sí tó hùn tí ó bá wọ́n mọ́lọ mọ́lọ so ṣe mọ̀ mi lọ tó bá sì rí gan kọmọ bẹlábẹ ẹlẹ́tàn a ó burú ju kọmọ dágbé lọ ìyẹn ni pé ó dá kí ọmọ kọmọ dágbé ó dájú kí ọmọ wà lábẹ́ ẹlẹ́tàn lọ torí lè padà kó báyàn lọ́dọ̀ ọlọ́wọ̀ gan na bákan kan méjì ó ìkóyíwa ẹfẹ́ tó bá wòye nínú obìnrin tó tẹ́yìn lọ́rùn mọ́sánà ẹlẹ́fẹ́ méjì sọlẹ́sà ẹlẹ́fẹ́ mẹ́ta ọ̀rọ̀bá ẹlẹ́fẹ́ mẹ́rin wọ́n ni wọ́n ni khiftum an la ta'dilu tẹ bá mọ̀ pẹ́ ilé ṣe dọ́gbadọ́gba láàrin àwọn èèyàn òtẹ́rù ẹni tó bá ní ìyàwó tó pọ̀ tó wá ṣe pé ma wọ́n ń sàbòsí fún kan nínú wọn anẹ́bìn tó bá jọ gbìndẹ̀ kìyàmà ẹni yẹn ìjìká rẹ̀ kan yẹ gbogbo ìjìká yìí yọ́ lọlẹ̀ ní ẹni kò ní dúó dédé níjọun ara ìjìyà tẹ́fì mọ̀ mọ̀ pé kó tó dípé wà bẹ̀rẹ̀ ìyà rẹ̀ tí ó bá jẹ bóla alábòsí láàrin ìlú ẹni tí wọ́n ń sàbòsí fó dìdì ìlú bò ló ṣe fẹ́ rí ẹni tí ń sàbòsí fó dìdì èrílẹ̀-èdè bò ló ṣe fẹ́ rí ẹni tó fún sàbòsí fún àwọn kan láàrin àwọn ìyàwó rẹ̀ ní o lè jíká rẹ̀ ó yẹ̀ ní ọjọ́ gbìndà kìyàmà bá sí wá ń sọ yìí ẹlòmílẹ̀ mọ́ ní ìwí ìyàwó méjì ò sí ní so àwọn dọ́gbadọ́gba tó ṣe pé ó rọrùn láti ṣe tó pé ọmọ ènìyàn lè ṣe tí yàn bá ṣe láàrin àwọn ìyàwó èèyàn dáràn so a máa wọn dọ́gbàdọ́gbà kan bẹ tó ṣe pé ó ṣòro láti ṣe òun ni ìfẹ́ inú ọkàn kí o nífẹ̀ẹ́ èèyàn nínú ọkàn kò lè rí bákanáà kọ́dọ̀ ọmọ tí ó pín yànà lèyàn bí wọn ìfẹ́ inú ọkàn o lè rí bákanáà so ó lè ṣe ṣe lára àwọn ìyàwó bóyá ìwà tẹ́nìkan máa ń wù ní ó wò pé ah inú ọkàn lágbájá yìí mo fẹ́ràn rẹ̀ ju lágbájá lọ bóyá òun ní sùúrù bóyá òun láfaradà bóyá òun ní kọ́mọ́ ma rojọ́ kí eléyìí ní sin olèmọ́ ní sùúrù olèmọ́ láfaradà so yíò wọ́n mí kọ wáyàn lójú pé mo hétí ẹ wọ́tọ̀ láfaradà yìí mo hétí ẹ wàláhì ó ma fi hàn gbogbo wọn pé ọ̀fẹ́ràn gbogbo wọn náà ni so inú ọkàn rẹ̀ ní ọkàn ma wà pé lágbájá mo sì fẹ́ràn rẹ̀ tó bá <laughs> sweet eyes my best friend my lover bó tún lọ́dọ̀ eléyìí náà the same thing bó ṣe tó wọn wọ́n tó fẹ́ léyìí náà ni àmọ́kọ́ mọ́ wábí hàn wà láì kíni kíni ẹnìkan bá ti bọ̀ sọ̀rọ̀ ẹ̀kí lọ wí náà àà ah, èyàn gbọ́dọ̀ fi hàn ìfẹ́ ẹnu ọkàn yẹn èyàn mọ̀ yẹ̀mí ipáyàn káyí hùn kọ́rọ̀ lọ́wọ́ bá sọ́nà al-Qur'an ó ní ẹni wa lan tastati'u an ta'dilu bayna an-nisa' ọlọ́run ní ẹ̀lẹ́ láẹ́ tó bẹ́ẹ̀ kẹlẹ̀ fẹ́ ṣe dọ́gbadọ́gba láàrin àwọn obìnrin wala harastum kọ́lá tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ so irú dọ́gbadọ́gba tọ́lọ́wọ́ bá ń wí ni pé mahabbatul qalbiyya ìfẹ́ so Annabi sallallahu alaihi wasallam ànábì jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ìràwọ̀ rẹ̀ dọ́gbadọ́gba yìí gbọ́dọ̀ hàn níbi oorun sísùn níbi oúnjẹ jíjẹ àfi tó bá jẹ́ pé àdéhùn bá wà láàrin wa àti kanu wọn irú ẹ̀nà ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi àbòsí fúrú ẹniyẹn so wọn náà ni pé anábi sallallahu alaihi wasallam yaqsim bayna nisa'i thumma ya'id anábi <laughs> sallallahu alaihi wasallam yóò pín oorun fáwọn ìyàwó rẹ̀ kódà gbogbo nǹkan tó bá fẹ́ pín yóò pín dédé fún wọn ni lẹ́yìn ìgbà tó bá wá ṣe bẹ́ẹ̀ tán anábi tó wá ní allahumma hadha fílé ní tí ẹ̀ fílé ní tí ẹ̀ fílé ní tí ẹ̀ fílé ní tí ẹ̀ àti ah, mọ̀ lágbára mọ̀ lélé yíó ìyẹn ni pé wala talummuni fima la amlik so alárin fala talummuni fima tamlik wala amlik anábi ni ọlọ́run mọ́ amúmi mọ́ búmi mọ́ fi yà jẹ mí lórí nǹkan tó ṣe pé ọlọ́run ló nìyẹn èmi ò ní èmi so bákanáà nínú àwọn ọ̀nà dọ́gbadọ́gba bákanáà ẹjíkẹ́ tó ń yàkí níkàkín tó kò nílé ọ̀rọ̀ lómìnlẹ̀ yìí àwọn kẹ́kẹ́ tó ṣe pé àwọn èèyàn lè fẹ́ rí sí bóyá kìí ṣe dọ́gbadọ́gba tó ṣe pé dọ́gbadọ́gba náà sì ni bóyá eléyìí yẹnà lè fẹ́ ní oko oko tí kọwa ni dọ́gbadọ́gba ní ṣe in ramala fún ramala fún wọn náà wọ́n má mọ̀lá jẹ́ wọlọ́mọ̀ bọ́ mọ̀ jẹ́ wọlọ́mọ̀ dọ́gbadọ́gba lè mí ó ṣe dé àdọ́gbadọ́gba kọ́ ní yíò n tí ó ń kálukú jẹ ó fún kálukú jẹ ni lè yóò so kọ́lá kò mín pé bó yíò rẹ̀ jùlọ wọn lọ wọ́n ta ráìsì àpò kan tọ́ eléyìí wá ní àwọn ọmọ ìlú èbó ní àwọn mídìmídì rẹ̀ tí ma ń jẹ nǹkan wá jẹ́ 20,000 tó wá ní àà ìnira jù 16,000 lọ fún wọn náà àìrọ̀ ah, dìdín tí ó yóò náà lọ́rà fún wọn náà so ti ń jẹ́ dọ́gbadọ́gba kí èyàn gbọ́dọ̀ jẹ́ tí ó ṣe dọ́gbàlọ́gbà irú tó apply sí ọ̀rọ̀ ìyàwó náà ló tún ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ọmọ náà ọni tí a bá bí àwọn ọmọ èyàn ò nífẹ̀ẹ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ kórí ẹmọ nífẹ̀ẹ́ ọmọ mi látara pé bóyá ọmọ yìí jọ ìyá rẹ̀ tí bá ti rí bá ìyá rẹ̀ ó sì ọmọ yìí nílà àwọn ọmọ ìwé ọmọ kí ó káì dì pé eléyìí wá so yí wọ́n wá mí pé kọ wá fẹ́ràn kọ́ mọ́ wábi hàn yẹ̀yìn olóòdó burúkú yìí ọ̀rẹ́lẹ́ ìbọn sí òun dá à yọ́ dá fìtínà lẹ̀ fìtínà tí yọ́ dálẹ̀ láàrin ìyàwó tó bá fi hàn náà tó bá ní fẹ́ràn nìkan jẹ nìkan lọ irú fìtínà náà ni yọ́ dálẹ̀ láàrin ọmọ ọmọ mi àti kékeré ní ó ti hìtì àbúrò àbẹ́gbọ́n rẹ̀ bá ní kí ló fa bá mi fẹ́ràn rẹ̀ dádì fẹ́ràn rẹ̀ jẹ́ níbòdì lọ so ọkàn bẹ̀yìn ara rẹ̀ jẹ́ lẹ́yìn pé yàn ṣẹ lọ́run yóò tó bẹ̀yìn ara rẹ̀ jẹ́ lára dọ́gbadọ́gba òun náà ni pé tó bá fún eléyìí kò fẹ́ eléyìí náà àfàwọn nǹkan tó wá ṣe pé kìí ṣe nǹkan tó jẹ́ nǹkan àkàkún bí lápòjú ẹnìsìn ìyá ọmọ tẹni tó bá ń jẹ́ pé láwọn ọmọ kéèkì àwọn ayọ̀kẹ́mẹ́ta àwọn ọmọ bí ọmọ ọdún mẹ́ta so kọ́ wá ní dèdè ayọ̀ táwọn yóò náà yóò náà lọ́mọ fún ọmọ ọdún mẹ́ẹ̀dógún ayọ̀ tọmọ ọdún mẹ́ẹ̀dógún tó náà ń yọ̀ tó ń dèdè rẹ̀ ní ọ̀nà lọ́mọ ṣe fún wa bóyá ní sefa 5 naira ló fáwọn ilé ìtàwọn bá ti ń sunkún pẹ̀pẹ̀ 5 naira lọ́ra sútì 5 naira lọ́ra sútì lọ́ra pọ̀pọ̀ so ọmọ ọdún mẹ́ẹ̀dógún náà wá dé wọ́n ni alájí mo fẹ́ dápẹ̀ fún mi ní kéré so ó fún dèdè in ti máa ń jẹ́ dèdè ayọ̀ so gbúrú

a ah, sórí ilẹ̀ mi ti ń bẹ ní kìíní ọ̀hún mo bùn so ìgbà tó wọ́n bùn ó ní ìyá àwọn wá mọ̀ sí pé kí bàbá àwọn bùn ní nǹkankan ìyá mi wá ní ah òun náà ni eh, Amratu bint Rawah ó ní ah ìní tí fẹ́ kí kíní yìí kó jùtọ́ mọ̀ yìí ẹwù yá dáadáa in sọ fún ànàbì náà jẹ́ ká ọmọ sí ọwá lọ lè bá Ànábì sallallahu alaihi wasallam ọwá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam pé ah, ọkọ mi olóhun bun Nu'man olóhun dáàbùn ní nǹkan ah Ànábì ní láíláí Ànábì wá ní ká pé Nu'man wa Ànábì ń bí pé afa'alta bi hadha bi kulli awladik tí gbogbo ọmọdé ló bùn nírú ẹ̀bùn yìí àwọn ilá Nu'man nìkan rọ́bùn Ànábì abadan Ànábì sọ fún pé lọ lè dá padà níbi riwaya mi ànábì ní èyí jẹ́rì èmi jẹ́rì sí nǹkan òjòrò báyìí so riwaya mi bí wá pé òun gangan ló ti ẹ̀ lọ́sọ́dọ̀ ànábì pé mo fẹ́ bùn ọmọ mi yìí mo ti bùn nìkan nìkan mọ̀ dábùn mo fẹ́ kí wà ànábì ọmọ mọ̀ pé mo bùn ànábì nílá ó ṣílò alẹ́ jẹ́ òrìn mi sẹ́rí àbòsí so náà ni pé tí a bá fẹ́ fún ọmọ ní nǹkan gbogbo àwọn ọmọ yẹn náà lè yóò fún ní nǹkan yẹn papọ̀ tó bá ti mọ̀ sólé náà ní ṣe lọ́gbàdọ́gbà àwọn abìkan bẹ tí mo tó fẹ́ yẹn náà kí o tó wá fi ọmọ sí bóyá ilé ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ sólé nìsìn òun ti wọ́n secondary school bóyá public school ní lọ wọ́n san 1000 ní ọdún eléyò àwọn yìí ní primary school bóyá wá fi wọ́n sáà private àwọn sẹ́bí 10,000 lọ́dọọdún tó wá ní àà wá ti rí bá wọn ní dẹ́yìn public ní school tó ti mọ́ sí 1000 náà ní dẹ́yìn náà dọ́gbàdọ́gbà kọ́ ní yíò dọ́gbàdọ́gbà kọ́ ní yíò ní tó sáṣẹlẹ̀ ní kí sáàmà gbí ọmọ síbi tó ṣe pé eléyìí wọ́n náà mọ̀ pé a tí a bá fọmọ sírú léwé ya ìrẹ̀ ọba jẹ́ kò ní mọ̀ kankan wà ní ẹ̀mí ọláìkẹ́ kọmọ̀ wà mí ọ̀nà ọpọlọ rẹ̀ kúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kọmọ̀ wà ń bí àà àìrọ̀ so lè ní dọ́gbàdọ́gbà láàrin àwọn ní ẹni tí ó lè máa ṣe dọ́gbadọ́gba tá ṣe dọ́gbadọ́gba pẹ̀lú Ọlọ́run Ọba tó dá wa tá ṣe pẹ̀lú àwọn ọmọ làkejì wa bákan náà tá ṣe láàrin àwọn ìyàwó wa tá ṣe láàrin àwọn ọmọ tí a bí kọlọ́n ó ṣe bẹ́ẹ̀ fún wa اللهم انظر المجاهدين في كل مكان الذين يجاهدون لإهداء كلماتك يا رب العالمين اللهم كن مع ولاة أمور أمور المسلمين اللهم ارشدهم واهدهم واصلح بهم إلى ما فيه الخير والصلاح يا رب العالمين اللهم اكفل أموات المسلمين وخاصة مؤسس هذا المسجد اللهم اكفل لهم وكن مع أسرته وتولى برعايتها يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك